ẹ ti si ọ̀nà o ohun yín tó dùn tó tó báyìí kí ló tẹ̀ gba sùúrù lọ́kẹ́ lọ́mọ ọkọrin ẹ bá lọ bá Davido bóyá kó ṣe álúbọ̀mù fún ikẹ̀lẹ̀ mọ́ ọ̀hún káàkiri má bínú torí ọlọ́run o nígbà tóun rẹ dáa tó tó báyìí tó wá mú pọ́npọ́n lọ́wọ́ tóun ká sọ ọ̀fọ́lójú ní àbọ̀rọ̀ lẹ́sẹ̀ irú àwọn aládàáda ọmọ òsì tó bí tán dàbí àkísẹ́ ẹlẹ́gbìn yìí ebó òmù kan nù wọn ọ lọ fi gba pààrọ̀ òfin mọ́ tọ́jú kan bí kúrò náà ọmọ ijó òní ò tí ì débì kan ọwọ́ á mú kinní ọkùnrin ó ti ti otú á bímọ àwọn ọmọ kan wà gbé kan bóòrí nǹkan àmínú sọnù sùnmọ́ náà wẹ́ ni òfin wẹ́ ni àdánù wọn bí káfí kan sì ní ọ̀kan kó kúkú wá mọ́ bí nǹkan kan kọ ọ̀yọ̀ fún rẹ fún àlékún lẹ́jà gan wọ́n wá tà fún àti wọn fẹ́ sògùn owó sí ọ̀wà àpè hàn dáhùn ijó lọ dáyé ná tó yẹ kó o mú àsún òkè gbàmù ọwọ́ àbọ́sálẹ̀ wo álọ̀mù àti kán ọ̀fọ̀ abẹ́mọ́jú nǹkan mi